وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أيها المؤمنون عباد الله أول ما أوصيكم به ونفسي تقوى الله جل وعلا فاتقوا الله في أنفسكم فاتقوا الله في سركم وعلانيتكم واتقوا الله في رحالكم وارتحالكم واعلموا أن الله يراقبكم في كل وقت وحين يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ولتعلموا جميعا أن التقوى لا تدخل في شأن إلا زادته ولا تخرج من شأن إلا شأنته وبالتقوى وبالتقوى تنفرج الكروب وبالتقوى ينال المرء منالا وبالتقوى ينال المرء مقصده عند ربه سبحانه وتعالى أتقى فلهم أتوقع الجلال فالنبي محمد إكي الله àti ìgbé ọlọ́run tí a tọrọ fún ànábì ọlọ́jọba kó bá wọn sàhábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa mọ wá jẹ́rìí lórí mímbàrí òdodo tí mo dúró yìí bí kò sẹ́nìkan ta lẹ́tọ́ àti fúnlẹ́sìn kò dẹ̀ sẹ́nìkan tọ́ lẹ́tọ́ àti gba ẹ̀sìn tó ju ọlọ́run ọba ọba àdìkẹ́ ọlá lọ ẹgbẹ́ mo ti ń jẹ́ nípa nàbẹ́wà Muhammad òjíṣẹ́ ọba náà ni ẹrú ẹ̀sìn ni tọ́lọ́wọ́ ọmọ ọba àlejò ọlára wa bá wa láti lè jẹ́ bashiran wa nadiran wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira anabi wa tọ́ wa sọ́nà ọwọ́ adúlọ̀ tọ́lọ̀ ń fẹ́ fún wa ó sì wá kìlọ̀ ń tọ́ba mi ò fẹ́ fún wa ó sì wá jẹ́ àtùpà tí ọmọ ẹ̀ kò tá a fi rí náà ìwò làwọn rí náà lọ òun ni a fi rí náà títí tá a fi dọ̀mọ̀ àdìjẹ́ náà ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ọba bá ara lé ẹ̀kọ́ bá wọn sàhábà rẹ̀ ìbádàlá àkọ́kọ́ ọ̀rọ̀ mi ní kótóbà lẹ́yìn òun ni pé bí ti bẹ́ẹ̀ yìí sọ́ọ̀ náà lèmi náà ń bá wa mi sọ kí lọ́rọ̀ náà ẹ̀jẹ̀ abẹ́wò ọlọ́wọ́ bá tí a bá ń sọ gbólóhùn kábẹ́wò ọlọ́wọ́ kí là ń gbàdúrà pẹ̀lú gbólóhùn bẹ̀wò tí àwọn afọba sàlàyé ti ń jẹ́ bẹ̀rù ọlọ́run wọn ò ní gbogbo tá a ṣe tí ó fi ààlà sáàrin àwa àti iná ọlọ́run ní jẹ́ bẹ̀rù ọlọ́run gbogbo tó ọba ṣe pátá tí ọwọ́ ajé ọlọ́nà báyìí tí òfin tó òfin ní wọná ìtò ṣe tó òfin wọná òun ní jẹ́ bẹ̀rù ọlọ́run sóòsì ní gbogbo tó ní ṣe pátá tí ó sọ ọdọ máa nìyẹn náà tó ọba ṣe ní jẹ́ bẹ̀rù ọlọ ṣé ẹ mọ̀ pé pẹ̀lú definition tí àwọn àfáàfún ti ń jẹ́ bẹ̀rù ọlọ ìtumọ̀ ẹni pé bọ́ ọba bẹ̀rù ọlọ àwọn iṣẹ́ tó ṣe tí ò jẹ́ owó náà iṣẹ́ tó ṣe tó fi wà lẹ́jẹ̀ náà méjèèjì ní jẹ́ ìbẹ̀rù ọlọ ṣé ẹ mọ̀ pé ìtumọ̀ ẹni pé gbogbo tọ́lọ̀ ń bá pa wá láṣẹ kàṣe torí èyí ò ní ṣe àṣẹ ọlọ́run kọ̀wọ́ náà gbogbo tó lọ́ọ́ bá sì kìlọ̀ fún wa pé má ṣe é má ṣe é torí bẹ́yẹn bá ń ṣe tọ́lọ́hún òní ó ṣe yọ̀ wọ́n náà wàbí táyé ìdá pẹ́ńpẹ́rù ọlọ́run àlẹ́ńkìtàdù bìmá àmàlà ọlọ́run bìí ìtọ́lọ̀ ń bá pawọ́ láti ká ṣe wàlẹ̀ ìtìtì náà kù àwọn ìtẹ̀lẹ́ yìí ìtàsí ìlú tó máa pawọ́ láti wá ṣe gbogbo ìgbà wa ti kama wàlẹ̀ ìtìtì náà kù àwọn ìtẹ̀lẹ́ yìí tẹ́fẹ́tẹ́fẹ́ gbogbo tọ́lọ̀ bá kọ̀ kájẹ́ lẹ̀ sí sórí tó ọba ṣe ti ọlọ́run pàwọ́ lásì tọ́ọ̀dẹ̀ jìnnà sí tọ́lọ̀ pọ̀ fún ọ ti bẹ̀rù ẹ̀ o sọ́ọ̀mà gẹ́gẹ́ bí àlàyé ìgbẹ̀kọ̀ ọlọ́run fún wọn náà kọ́ ọbẹ̀ máa níṣẹ́ sáà ó ní hìn ìjáde lọ fọ́ sọ yìí kí n tó dé. ọkọ fún mi ní ọmọ fọlẹ ní alọ lè gbọ ọmọ mi sọ o tún bẹ ní pé ọmọ yìí ò kú láàrẹ kọ bá yìí sí ìtumọ̀ ẹnu kọ bẹ wé àwọn tó bá ní a ah, dáàdì mi ní fọsọ tẹ́lẹ̀ káwá ní bọ́ọ̀lù yóò ní bá fọsọ dáàdì mi tẹ́lẹ̀ o dáàdì mi ní fọsọ sọ ọmọ pé àṣẹ tó tẹ̀lé o kí ló ṣe fún ọ ọbẹ̀ rẹ̀ kọ́lọ̀ bá pa wọn náà láṣẹ kó o ti gbẹ̀wò má gbẹ̀wò níjọ́tọ́ lọ́ọ́ bá pa wọn láṣẹ tọ́ ọ̀bá má tẹ̀ láṣẹ ọlọ́ọ̀bá ọ̀bẹ̀ wọ́n lọ́wọ́ má ṣe é ọlọ́run ló ní má ṣe é ọlọ́run ní mo sì kó kólé àtẹ̀lé jábẹ́ lórí o sẹ́mi ọ̀pẹ́lẹ́ tó bá tẹ̀ lásẹ̀ ọmọ tí yàn ń pa lásẹ̀ ti ń tẹ̀lé inú bàbá ọmọ sí kíni yóò wà dùn sí tọ́ba lóore yóò sí kíni ọmọ tẹ̀ ránṣẹ́ tí ń kọsẹ́ tí ó kù lá bẹ́ẹ̀ bá ní àkílẹ̀ ṣe ẹ̀yìn náà bẹ́ẹ̀ nínà àpèjúwe tó jìnnà ní àwọn ìgbọ́lọ́ náà ti rí mi wọ́n lọ bá pa wọn lásẹ̀ tó tẹ̀ lásẹ̀ wọn ò ní jẹ́ ọwọ́ náà ìbádàlá sẹ́yìn bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ni àìsí lọ́dà yìí tọ́lọ́ wọn ní pàṣẹ kankan àbí dáadáa ọba àbí òní kọ̀ kankan àfọ́bù bọ́lá ọba pàṣẹ pé báyìí ní ẹsẹ̀ yìí báyìí ní ẹsẹ̀ yìí báyìí ní ẹsẹ̀ yìí tẹ́ ẹ bá bẹ̀rù ẹ̀ tẹ́ ẹ bá sẹ́bẹ̀ ayé ó kù àwọn yóò bá ti kó bẹ̀rù ẹ̀ kó bẹ́ẹ̀ tá a ṣe mo ti ní àṣẹ ayé òní tó ìbádàlá ẹ̀ẹ́dì gbogbo gbà ọjẹ múmìnì ọjẹ tí bẹ̀rẹ̀ Ọlọ́run ọjẹ ní kírun òtúmọ̀ pé bẹ̀rẹ̀ Ọlọ́run ti ṣe tán o gbọ́dọ̀ ọbẹ̀ ẹ̀yà rẹ̀ lẹ́bí náà mọ̀ ọbẹ̀ yìí kẹjẹ múmìnì ó pín kébé rí o ó tún wá ní kí tẹ̀kùn lọ́ọ̀hà ẹ bẹ̀rù ọba àlá ìtumọ̀ ẹni pé bí má ní kí tó ní ẹ̀sìn máa bẹ̀rù pé ìtọ́ba ní í ṣe ní í ṣe ìtọ́ba ní má ṣe bí ní ní. ìbádàlá àkọ́kọ́ kúkú wà ní sẹ́rí tọ́pìkì ó túbà wà nínú á wà láwọn àsìkò kan tí hímà àdìríyà àkólẹ́kọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn òfìyẹ àwọn tó wá sí tán tó wá fẹ́ gba ẹ̀sìn lọ́wọ́ èèyàn ọwọ́ pọ̀ ìtọ́fẹ́ gba ẹ̀sìn lọ́wọ́ ẹni náà pọ̀ àpọ́lẹ́tẹ́ sì ti wá kéré lọ́dọ̀ àwọn tí ń sin lọ́nà. ẹ̀kejì mùsùlùmí wa dẹni tí ó ń bá ìgbà lọ yìí ṣe pé mùsùlùmí ní ọ̀nà pé ọ̀nà tẹ̀lé gbọdọ̀ tò ní ìtì gbàgbà ńlá fún mùsùlùmí tò ní mùsùlùmí tò ní fẹ́ tọ̀ àyíṣe ìran báwọn àyíṣe lẹ́sìn báwọn esi wa diinu mutadaani esi tó pé tí o ní bùkátà sẹ́sì mi ni àfi tá a bá ti rí lò bó ti yẹ ká lò ṣé wàá lóde bá wà etí mùsùlùmí òní wá ní bùkátà sí jù òun ni kí mùsùlùmí ó jẹ ìjàbí yúnẹ dì níjà ìjàbí yúnẹ dì níjà kí ni tìmẹ̀ mo fẹ́ lapa nínú ẹ̀sìn mi èmi fúnra mi ẹ̀sìn gbọdọ̀ lapa la mi mo wá fẹ́ fẹ́sìn yẹn lapa láwùjọ tí mo wà sẹ́ni tá a bá gba débẹ̀ o ìsìlámù mọ̀ wà láta nínú o náà pọ̀ ní sọ́ndé àwọn akínú wọn ní sùn àwọn gbẹ̀wò wọ́n kọ́ ní ìzẹ́ kì í bá àbínà àwọn akáwọ́ máa yọ ọ̀fẹ́ bá nù wá àmọ́ ẹ̀rù àmọ́ ìtọ́fẹ́ sílára bí mùsùlùmí gbọ́dọ̀ rí tó o bá gbìyànjú kọ́ ọ jẹ́ ìjà bíjú dì níjà pé mo fẹ́ yunifásitì ni rí o lè má rí bẹ́ẹ̀ o lè má rí bẹ́ẹ̀ sẹ́wọ̀n báwọn yẹn ń ka àlùkùrá ní tiwọn lábalára àwọn yẹn ń sọ àlùkùrá ní kalẹ̀ kálùkùrá ní ọ̀sẹ̀ kéde lọ́lábalára ìbádàlá àwa mùsùlùmí kò lò ní dábúrò ká lè sọ pé mo rí bẹ́sì ti ní bó ti ní rí ìbádàlá ẹnì kọ̀ọ̀kan wa ọ gbọ́dọ̀ rí pẹ́sẹ̀ ti di ooru ẹ wo nínú àwọn súnmúra nínú alukur'an káwọn kó sọ̀kalẹ̀ fún anabi wa Muhammad ẹ máa gbọ́ tí wọ́n fún wọ́n sọ fún ni pé dìde ríbo ti yẹ kó rí ṣe báyìí ṣe báyìí wọ́n kọ́ bá di ẹ lásán mọ́ ríbo ti yẹ kó gbọ́dọ̀ rí ni bó ti máa ṣe ni pẹ̀lú àṣẹ tó lágbára tí wọ́n ń kọ̀ máa dẹ̀ lẹ́yìn pé ìwọ́n náà gbọ́dọ̀ rí báyìí ọgbọ́dọ̀ rí báyìí ọgbọ́dọ̀ rí báyìí ẹ máa gbọ́dọ̀ lọ́wọ́ ọlọ́ni yà yọ àlùkò lẹ́sẹ̀ ìwọ ọmọ ọmọ tó jẹ́ àlùkò lẹ́sẹ̀ kó ndé ndé fa anzir máa ṣe kìlọ̀ ìtumọ̀ ẹni pé báwọn kan ti dákẹ́ ìwọ ọmọ ṣe kíni báwọn èèyàn bá tó kó ìwọ ṣe kíni ìwọ àṣọ wọn pé wàrọ̀ bàkà ọba tí wọ́n fẹ́ sìn ní ọmọ yìí ṣé yóò ti ń sọ̀rọ̀ yìí bá nàbí gbogbo ọ̀sàmà kàdé gbogbo ara wọn ká ọ̀sàmà sí i kò sẹ́ẹ̀dì kankan tí ń sọ bàtà ń pè ní àlá wọ́n wá ń dá òun sọ fún lọ́wọ́ nìkan pé kó fàkàndìrì wọ́n rọ́gbà dá fàkàbẹ̀ ńjòkó ńdẹ́ náà lọ sẹ́kìlọ́ báwọn yàrá gbé kíta tẹ́lẹ̀ kó wọ́n bá sẹ́kìlọ́ náà. rẹ̀ fún tọ́lọ̀ bá wọn fún. ẹ ẹ ní pé àwọn àyà yìí yẹn bá ń gbọ́ àyà tí mo ní segin ní ọmọ ntọ́ka ẹ̀wọ̀n yẹn ọmọ ntọ́ka ẹ̀ máa yẹ afa ní nípa ní nípa táwọn ẹ̀yẹ́ lélẹ̀ ní kọ́lọ́ sàn wọ́n. báyìí la mùsùlùmí àwùjọ ọgbọ̀dọ̀ jẹ́ fáyidọ̀ mi nà láta mùsùlùmí ọ̀jẹ̀ tó lè pé ipò tí ó wà ní kọfẹ́ máa fún yàn ọgbọ̀dọ̀ fi rẹ̀ sí kópe mọ̀ bára iṣẹ́ wo ló ń ṣe ọ̀nà wo ló ń gbégbà bó ló ti rí lọ́nà tí ọba mi là kalẹ̀ tọ́jà àlàyé náà wà kórè ẹni tí ó jẹ sàwọn àdúgbò ní mọ̀tsama tí ó kà máa bára láwùjọ ọmọ tó jẹ fọyín tọ́lú mi nà lọ́tà ẹni tí ó máa ń yà kan lọ ọmọ yẹn báyìí tí ó máa ń yẹ ẹ̀rọ bọ̀dọ̀ jẹ ìbádàlá mùsùlùmí ọ̀bọ̀dọ̀ jẹ kápítàn ẹni tí ó dùn ó tán tí ọmọ ẹni tẹ́ bọ́dọ̀ náà tí ọmọ ẹni tó ṣe pé ní gbogbo àdánwò tí ń bá ń ti yọ ọmọ mi ní kùnì sùn gbogbo àdánwò tí ń bá ń ti yọ ọmọ sí kiri yọ kama mi o mi ba mi o to du wala bẹ ala ni musẹ ẹẹ ni tìmí suku yi ni gba mangẹ a tiyọ kọ nana se yakata eyi se musulumi gidi bẹ a ma tiyọ o kun na do bara bẹ a kosi ẹẹ ni tìmí yi ni gba ni musulumi ti jẹ nu ìjà bí nínú èyí tó ma ti tó bẹ ka pala òjò nu ìbádàlá musulumi musulumi yóò di nkosẹbẹ ni yasina omi na sọm àti nura tí a bá kó bùnà jọba yẹ kó bùnà yẹ tí nà se wẹrẹ wẹrẹ wẹrẹ yọ ọmọ bí o ti sọ di malẹ tí o sì gbòò ọlọ́wọ́ yé wọn kó ẹ̀yìn náà fún sẹ́yìn kó bùnà ọ̀nàlì èdú tọ́kàmánì abẹ́kọ̀ tí a bá kó fún mùsùlùmí yìí yọ ọmọ o ti sọ ògùn náà yẹ bí náà tí ọkẹ́ yẹ ìtumọ̀ ẹni tó yọ wáyé pàtó òfìsì tí ọ̀nà náà tó túmọ̀ ní òbí tí a bá fún ní mímọ̀ kékeré yóò lò bí àgbà wọn tí a bá fún lówó díẹ̀ yóò lò bí olówó ní ọ̀sọ̀ lówó ńlá tí a bá kọ́ kékeré yóò tọ̀kùn yóò di gẹ́gẹ́ mùsùlùmí ọ̀gá ní kó lọ́wọ́ mi ti kó fún yóò develop rẹ̀ mùsùlùmí tí o lè develop kí ẹni mùsùlùmí kiri o kékeré bá ti ọ̀lọ́wọ́ ọ̀sọ̀ ògbé ògbé ògbé ní mùsùlùmí ìsìlámù ògbé lẹ́yìn mùsùlùmí kì í máa ronú pé bí mo dé iná alihamudulila ayé mi ti wá dá a ah, bí o ti dá bí wọ́n wọ́n fẹ́rẹ̀ jẹ́ wẹ́rẹ́ nìkan ṣe kí nìkan níbi àwọn náà lè ṣe aramula níjẹ abalẹ̀ nìkan kó mọ́tò kan gan kéèmí ṣebí tó di mílíọ̀nù lẹ́gbẹ̀ẹ́ nínú àlè kún n bá mú tó ṣe wọ́n ra mẹ́kọ́ra mú nira mẹ́ta bọ́ wáyé àmọ́ bá wọn ní ẹ́ àwọn ah, tí mi kú tí mi ò gbé nìyí ìdílé mi ò tẹ́tẹ́ ìdọ́kọ̀ọ́ lẹ́nu ní ìlú ọ̀tún nínú Islam tí wọ́n ń yí mẹ́sìn tí a bá lè nìkan wọ́n ní mọ́tò kan ìka tí mọ́tò sàpèjúwe ni ìbẹ̀rẹ̀ ọ̀nà níbẹ̀ o ọkà tí yóò sàpèjúwe kó lè yé yìí wọ́n ní bẹ́ẹ̀ ló bí ní sè é kékeré o tó ma ọkà lọ́kọ̀ọ́ nígbà tí ka nígbà tí ka kú mẹ́ta yìí tún bá wù mí ẹnsi ẹgbọn ní olùgbé ha bíbí náà bá dùkú tì kọ́lá tí bá fara balẹ̀ bí o ṣèjọ́ bá tó kejì má balẹ̀ tí mo sì bẹ̀rẹ̀ yóò lò kẹlẹ́ ní kala tó ti mílíọ̀ ẹ dèdè yóò ní ẹ pété mílíọ̀ n bá dé yìí tó ṣiṣẹ́ ó dẹ́rẹ̀ gàmí ara kó tó ti gbé lọ jà sórí kọ́kọ́rọ́ rẹ̀ lọ́tì ẹlòmíì ẹ wọn ti ẹgbẹ́ mi four million lásán tèmi ti dà four million jẹ́ dà ẹ má jẹ́ ẹgbẹ́ yẹn bẹ́ẹ̀ ẹ jẹ́ ní tí a bá ń sọ̀rọ̀ mẹ́nìkan parí kùránì kan ní àmì ah, náà ní parí ẹ̀ mo sì ní kẹsẹ̀ bọ̀ tí a bá lẹ́nu kan gbà wẹ̀ kọ̀ọ̀sán ní wọn èmi náà lè gbà sẹ́fẹ̀ wọn ti gbà òkú mi náà lè gbà kọ́dà mọ́ ti yí tiẹ̀ wá dáwọ̀ lọ́dún mẹ́fà ti di yọjá bí a bá lẹ́nu kẹsẹ̀ ní lẹ́nu kẹsẹ̀ èmi náà lè sẹ́ àmọ́kọ́ gbà kójú kàtọ́ wà náà láyé rẹ̀ lẹ́yìn ní ìyókù nkẹlẹ̀wò ìbádẹ́lá mùsùlùmí tẹ́ẹ̀fì dàmù tó mùsùlùmí tó pélé lẹ́yìn pírọ́blẹ́mù yìí dídùn wọn lọ́wọ́ sukun lé ní ìdí òbí wọ́n tún rẹ̀ nù tàbí wò ní tùmù dáhùn abáyé wa wọ́n tún lọ sọ sí wọlé wò ní tùmù njọ tí wọ́n fẹ́ gbà á lẹ́nu ètò ọ̀la sí ló tó sọ pé àdé masaniya masaniya dúró wà á ń ta mùsùlùmí gidi àdáwò ẹ̀ ti zùkú yọ gbàdáwò wọn bí kayọ́ masani ibadala ibadala ẹ lọ wọn alukọ ààrẹ ẹ má jẹ dídìrín ẹ má jẹ ẹni tí ò ní lápá láwùjọ ẹ má jẹ ẹni tí ò ní ní ti ń ṣe tí ó fi sẹlùmí ní àǹfààní ẹ má yẹ ẹni tí nǹkan yóò tẹ̀ mọ́lẹ̀ ẹ má yẹ ẹni tí kò ní í pé a ah, ibi tẹ̀mí náà wà mo gbọdọ̀ lápá fíìdì tí mo wà ní mo gbọdọ̀ sí kíní mo gbọdọ̀ lápá mo gbọdọ̀ lápá fíìdì mi mo gbọdọ̀ ní ìjọsìn tẹ́sẹ̀ fíìdì mi. ó ràn pé fídì tí mo wáyé wọ́n pé wúyọ́ ọmọkùnrin ní ta ètò tutù jù àwọn àti ẹ̀ bá ti ń wá pure water tutù kọ́dà bí òsì lẹ́jọ́ bá lọ́dọ̀ ya lágbájá lẹ́tì ó ti lápá nù pure water ló ń ta o àmọ́ ni wọ́n mọ̀ pé kò síjọ́ tí ẹ bá wá èyí tó tutù ọ wà sí sẹ́tọ̀ pé ọkọ̀ kọ́dà bí òsì lẹ́jọ́ bá lọ́dọ̀ yìí jẹ́ wọn máa bá tutù lọ́dọ̀ ọ̀nà pàbí pure water bọ́bá wá jẹ́ bọ́bá jẹ́ olùsòwò ọ̀ nàpá mi wọ́n bá wọn èmi ò dẹ́rù kò wò tọ́gbà tẹ́ títsà ọ̀ nàpá mi bá wọn lórí kọ́ wọn jọ yẹ. mathematics ah mathematics àwọn akọ́ àgbẹ̀ mi wọ́n yẹ dúró lápá nù tọ́gbà wà láyé tọ̀ lápá ọ̀ gbádùn ọ̀ gbọ́ tọ́lọ̀ sọ ni gbá yà yí dáadáa ọba mi ní wàdọ̀rọ̀ abalá òmàtàlá ẹ jẹ́ ìsàpèjúwe ọkùnrin méjì ahaduhuma ìkan náà àwọn méjèèjì ni àbùkáwò kò lè sọ̀rọ̀ láàyè tó nínú aláṣẹ kò sí nǹkan kan tó lè ṣe wọn wọ kánú aláwọ̀dà o bí ọ̀gá rẹ ntọ́gá rẹ bá ti ṣe náà ní í ṣe jíjẹ mímu rẹ kọlọ̀ ọ̀gá rẹ kọ̀dá làákà yìí kọ̀dá kan ṣe bọ́gẹ̀ ẹ̀ bá ti ṣe náà ní í ṣe ntọ́gá bá ní ọ̀jẹ̀ ní í jẹ yíwọ̀ jẹ́ òhù ọ̀gá yìí ní ayé dàmẹ́ yíwọ̀ dáadáa òun ní yunifásitì ìwúlò wọn bẹ wúlò ayẹyẹ fi tẹ̀kí ǹjẹ́ ló ọkùnrin tí mo sọ tọ́jú àbùkámù tọ́gbára lọ́gà tí ò lè jẹ tí ò fi lè mọ àbí tọ́gbára lọ́gà rẹ̀ tí ò ní sẹ́kà tí tàbí tọ́gbára lọ́gà rẹ̀ ọlọ́ọ̀ni ayẹyẹ fi tẹ̀kí tẹ́wàá fi gbé wúwà òun yẹ wà mẹ́yẹ àmúrúbìn adìrì àtẹ́lẹ́dẹ́gbàsẹ́ dáadáa dídì ni àtàkùn ọpọlọ sẹ́mi ọ̀gbẹ́ra eléyìí di nìyí eléyìí nílò àbá yìí pàṣẹ dáadáa ọlọ́run ní sẹ́yìn máa wúra wọn ni wọ́n wọ alẹ́ àṣẹrọ ti mustaqim nígbà tí ó tún máa pàṣẹ kó balance lọ́nà kọ́ wa ọlọ́run fẹ́ nìkan tí ọba dùn kọ́ wa ní sẹ́yìn wẹ̀ ní kọ́ gbàgbọ́ ìwọ mùsùlùmí bàbá gbàgbọ́ náà ìlú èèyàn tó yẹ lu tó o dára kan yìí tó o lè dà kùsì tó o kí mo fẹ́ dà tó o kí mo fẹ́ sí tó o kí mo fẹ́ dà bala àwùjọ tó o kí mo fẹ́ sàwọn yẹn dábì sẹ́mi bí o ti nínú kájú àlámọ̀ làwùjọ wọn dẹ̀ wọ́n máa ti ọ́ kí wọ́n máa ti ọ́ kí ẹlòmíì kan wọ́n ti kiri àbí dáa ẹlòmíì wọ́n ti kiri owó tó ní ẹlòmíì kàwé kò ní làkàyè wọ́n ti kí ọ̀hún lónìí mùsùlùmí jẹ́ ìjáde tí ó sáfà níbi lọ́wọ́ àfọwọ́ yẹn ìbádàlá ìbádàlá ẹ wò mùsùlùmí gidi tẹ́lẹ̀ kó mùsùlùmí gidi ni tí ló lẹ́ bá ṣẹlẹ̀ yóò ní kéde solution kò sí bó ti ní pílẹ̀mù ti di tó láyé yóò ní gbogbo pílẹ̀mù pátá kéde solution. méjì sábà ọkọ sẹ́mi pé gbólóhùn dé sábà bẹ́ẹ̀ sẹ́mi pé òun ni second tí wọ́n gbélé lọ́wọ́ tí ò lè ṣe kíni tí o pé gbogbo tó fẹ́ ṣe pátá wàhálà ń lọ́wọ́ ṣe kíni. mo pàdé mo wá parí sí kí ọkàn sàwọ́dí àwọn tí wọ́n wá tàtí yẹn wọ́n Bangladesh wọ́n lárúbá àwọn tí wọ́n sọ wọ́n ti lárúbá àti àti ń sọ̀rọ̀ ẹgbẹ́ òbí tí wọ́n lárúbá àwọn tí wọ́n gbọ́ pẹ̀lú díẹ̀ nù wọ́n ni máa gbọ́ pure Arabic mo wá wọ taxi pẹ̀lú nínú mo ṣe dáadáa ní wa ń sọ ọ wà ní anta tọ́lùwẹ̀ mo ní anta tọ́lùwẹ̀ mo máa ń pèsè student ni ọ student ni ó ní kéda anta fi màálù fún sa ọlọ́gbọ̀n bí Arabic mo ní mo gbọ́ lọ́ba yẹn sí bí Arabic ah mo wá ní bí Arabic ti ń sọ yìí standard. tẹ́wọ̀n kí wọ́n gbé yìí ní lọ́wọ́ torí kó fi kó sínú wàhálà ayé kí ni yóò fi sẹ́mọ́ ní ọmọ sí kíni yóò padà wọlé aláwo India ò sákúnbẹ̀ yóò lórí olóṣàdẹ́wò gbogbo Buhari tó ké Muslim tó ké ìdíwé ìgbàlejò náà lọ́wọ́ ìlú gbẹ̀mú nígbà lọ́dẹ̀ tí ní solúsà pé pípé lẹ́yìn tì ní ìgbàsẹ̀ àgbẹ̀ náà problem bẹ̀ tí a ń pè lọ́dẹ̀ gbàjẹ́ náà lọ́rẹ̀ o ọba sẹlẹ aka yìí ọmọ wa sọdúnsàsì fún akọlù ọdún náà yóò bẹ ta fún oní sọdúnsẹ sọdúnsẹ yìí náà ní kó fẹ kíni ọba ti wá àwọn sọdúnsàsẹ díẹ̀ tí ọba ti lọ sọsẹ kẹkọọ náà fẹ yìí eléyìí wọn fẹẹ fi tàmí gba ìbádàlá mùsùlùmí bíi ti rúbùnù kò sí pírọ́blẹ́mù lọ́dọ̀ mùsùlùmí tí ò ní best solution gbogbo ẹ̀ náà ni pàtì fọmọ ṣe kí ni ìbádàlá mùsùlùmí gidi ẹ bá wò yóò máa ronú lẹ́nu mùsùlùmí gidi onítìmọ̀ wọ̀ yóò máa ronú pé a ọ̀la ni ọbẹ̀ dà wọ̀nyí tí o yẹ wọn bá lóore onídàáfó onídàáfó onídàáfó tọ́mọ́tò wọn á dọ̀la tọ́lọ́ bẹ́tà òní o yóò tún máa rò ó pé sẹ́mi ọ̀gá ti báyìí òní ó ti wá pọ̀ sọ̀la ọ̀la wọn wá dáa ju òní lọ yóò tún máa rò ó pọ̀ tó lọ́wọ́ sẹ́kìnì mùsùlùmí yẹrẹ yẹrẹ ìwé máa wọn onílẹ̀ lórí a ah, ayé tá a lò lánàá ó ní òtí ẹ̀rí bí àná náà tó ẹni bí òwe yóò ní bó ní òtí ẹ̀rí bẹ́ẹ̀ ah, àná náà tó àná ẹ̀sẹ̀ tó ọ sọ̀rọ̀ ọba rẹ pinni sọ̀rọ̀ ọba rẹ pinni mùsùlùmí gidi ọmọ gbàgbé òní yóò kéré nu bọ́ọ̀lù lọ́la bọ́ọ̀lù lọ́la yóò mọ ọgbọ́n tó wọ́n bẹ́ẹ̀ dá àná àná òní jọ́ lójú ìjẹta òní jọ́ lójú. ìwọ ọlọ́run ọlọ́run ṣe kíni ìbádàlá ìbádàlá mùsùlùmí gidi tí ọba sọ̀rọ̀ yóò sàn tí ó sọ̀rọ̀ mùsùlùmí ò ní sọ̀rọ̀ tó máa pé i'm sorry. gbọ́dọ̀ fún mi ọba sọ̀rọ̀ yóò máa sàn àkọsí ṣe kíni mùsùlùmí tí ọba lóni máa sọ̀sọ̀ kúsọ̀ tí ó máa kú ni. àlọ́ lè ṣe mistake o àmọ́ sọ̀tọ̀ sọ̀ débi pé ẹni tí ọba wá mistake làwọn àti kan wọ ọjẹ lásán torí gbogbo táwọn èèyàn torí ẹ táwọn èèyàn ń pè yẹn mistake fún kí mistake o ẹlòmíì ní ti ń dùn ún gbogbo síbẹ̀ gbogbo tí ó ní wọ́n tó pè mistake fún wọn lánàá wọ́n padà wá ní kó wọn náà ń segiri níjọ́ tí wọ́n ń ṣe tọ́jẹ́ mistake tí ń pè mistake inú rẹ̀ ń bí ni níjọ́ òun bá ṣe padà yọ̀ wá rẹ̀ níjọ́ tó ń bá wá ṣe kò sí nínú ẹ̀rí náà. yìí ṣe kó àwọn aṣọ kan lónìí kó àwọn akọjá lọ́la kọ́kọ́ ìbádàlá mhm. sẹ́mi ọ̀pẹ́ tí ó sì máa ṣe yóò náà yóò jẹ́ mùsùlùmí tí ń ṣiṣẹ́ kìkì kò ní jẹ́ mùsùlùmí tí ó kàn lè kú ya mí náà lè sọ káwọn yẹn bá ń sọ tí ó kàn máa wí kíní kan ó ní sàlámù ọ̀fẹ́ kò rí bá wọn sàlámù ọ̀fẹ́ kò rí bá wọn ìbádàlá ẹ̀gbọ́n tá a dábì wí ni tí n bá ń ka lọ báyìí ka lọ báyìí ka lọ báyìí ká àwọn ibi irú àwọn tí ń sọjọ́ ìjímọ̀ yìí anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó sọ̀rọ̀ ó ní èdè tẹ́lẹ̀ mọ̀ hamsa ọ̀bùnà hamsa ó ní ẹ sáré nǹkan márùn-ún ìfọ̀ nǹkan márùn-ún ẹ mọ̀ dẹ́gbọ̀n lọ́sẹ̀ tó dé kí ni anabi fẹ́ fẹ́ yẹ ṣe kò sì ṣe lágbà tó lè kéré mọ̀ kéré mọ̀ tọ̀ ṣe náfìlà ṣe kìá mìíràn ṣiṣẹ́ òjọ́ ṣe gbàṣà o. anabi ni hei ọ̀dà orí wàlá rẹ̀ wọ́n ahabu ilàlá ọlọ́tún wa fẹ́lẹ̀ nínú mọ́mìnì dàíf ju mùsùlùmí tó lẹ́ sẹ́ńtà jẹ́ kó gbé tọ́lọ̀ bá wà náà láàjẹ́ wọ́n ní kádàrà tiwa. ǹdẹ́ wọ́n ti kádàrà rẹ̀ kádàrà tó ju nábìlélẹ́yìn lọ́dọ́dọ́dọ́ ọlọ́sìn bẹ́ẹ̀ náà rẹ̀ anabi ní sùgbọ́n bàfi kúrò lè nìkan yìí kúrò kúrò lè wà lára ẹ̀ kò ní ìmọ̀ yọ̀ tán lára ẹ̀ ó sì sàn ju kẹfì rí lọ ìtumẹ̀ àmọ́ lẹ́ni ìgbẹ̀wò nítumọ̀ tó yìí tó jẹ́ mọ́mì ní tuntun lágbàá yìí ìbádàlá ìbádàlá ẹ máa gbọ́ anabi yìí ti kéèyàn ká jòkó kalẹ̀ tẹ́tẹ́ wọ́n máa ṣe nǹkan tí ó wúlò fún àti tí ó wúlò fún àwùjọ yìí ọkùnrin kan wá pàdé mi wọ́n ní Rasulullah wọ́n lówó lọ́wọ́ wọ́n ṣe kiri wọ́n ṣe kiri ṣe máa dáná bíi mu anabi ẹdí ha fọ àtàtì ọrí kó gbọ́dọ̀ ṣe kiri kàmá àwọn awa tọrọ kọ́ni kó gbọ́dọ̀ ṣe kiri kọ́dọ̀ ṣe kiri náà. okùn kọ́ lọ́ra okùn kọ́ wa kọ́ lẹ́sọ̀kọ́ kọ́ lọ sẹ́gi kọ́ ma wá ta tọ́ba lọ́sẹ̀ méjì kọ́ padà wá ọkùnrin yẹn wá lọ sẹ́gi ta nígbà lọ́sẹ̀ méjì kọ́ kó pọ̀ márùn dé anabi ní sọ́nà pọ́n kan ló di kọ́ wa lọ sẹ́ báyìí bí olùkọ́ ma bá ara mi tẹ̀ kàn wọ́n ìdè máa lọ sísẹ́ mùsùlùmí wulẹ̀ wa tẹ́wọ́n ní kùtẹ́tẹ́ tí àwọn tó jáde àdìkú kàtẹ́ bọ̀ bẹ́ẹ̀ tẹ́jọ́ náà sáyẹ̀ pẹ̀lú àwọn tó fẹ́ tó fẹ́ báyé jẹ́ máa lọ́wọ́ ẹ wọ nàlá yìí sẹ ẹ ní ẹni jòkó lásán ẹ wọ nàlá yìí ẹ wọ ẹ wọ du ẹ wọ jà ẹ wọ gbogbo wọ kọjá náà ni. ọmọ tí wọn ti ẹ balẹ̀ pé ní abáńtà káwọn yẹn náà ọmọ ya ti wọn ta lọ́nà aláàlẹ ẹsẹ wàá há wọn kọ́ náà ìjọba gbára ká ìdá gbogbo àyàtò mùsùlùmí ìbádàlá ìbádàlá anabi wa muhammad kẹ́ẹ̀ ni wo bẹ́ẹ̀ bá sisẹ́ kékeré kékeré tàbí ìbá ẹgbẹ́ sẹ́yìn sèyí anabi wa bá bàrà sí mu torí kẹ́lò mi iná lè segin ní lè wọ́n sẹ́ anabi otu wa kẹsẹ̀ rẹ pẹ̀tẹ́ sí ní sẹ́wọ̀n sẹ́yìn mo ti bàbàrà rẹ o tó kẹsẹ̀ sí bẹ̀rù o fẹ́ káwọn mùsùlùmí mẹ́jọ kó káwọn náà ma segin ní. arábìnrin kan dúdú bíi tèmi rẹ yìí iṣẹ́ tí ń ṣe ní Madina ni pé ń gbálẹ̀ masalasi àná mi ń anabi mi jọ jọ kejì n bójú ọdún anabi ya obìnrin nínú kàtí máa gbá wọn ni ya Rasulullah ó kún tẹta wa sallayna alayha wa dafannaha àti kírun sí àti sìn anabi ni àhà hàlà àdètò ìsàdàtùmúni àdàsàdàtùmúni bẹ́ẹ̀ sì gbàyọ̀ dáná mi kẹ́tọ́ lọ sí ìlú yẹn èyí gbàyọ̀ ọ̀dọ́ láti wọn ni ya Rasulullah káwọn lọ àwọn anabi ni dundun ni ala kọ́bùrẹ́ ha ẹ̀ nsọ́ bí sáré àdúgbò wa lọ bí sàlù ọwọ́ kìlọ̀ sí lápadà ọwọ́ sàlù àfọ ẹ dàpọ̀ torí gbígbá òun kọ́kọ́ mọ́ lọ́la sí o òun kí n bá tó pàṣẹ rẹ o àmọ́ pèsè jẹ gbálẹ̀ dẹ ilẹ̀ tí gbà wọn níbi sẹ́kìnì ó pàtàkì ẹ̀ torí kọ̀ọ̀fẹ́ kẹ́ ẹ̀ nàìjú kó tẹ́tẹ́rẹ́ kẹ́ ẹ̀ má lápá láwùjọ obìnrin òun ní lápá tí ń ṣe sí ìlápá ìlọ́jọ́ tó kí n ṣe la kọ̀ wá wá ní kankan má má rẹ̀ ní àwọn ẹlẹ́wọ̀n jẹ́ gẹ́gẹ́ àyè náà máa wá ilé wúlò wọn ní kò wúlò fún gan. bí ẹ̀rọ wọn ti gẹ̀yẹ́ nílò àbájọ wọn mọ̀tẹ́ bí ní sẹ́ni ọkùnrin tí máa ń rí bọ́ọ̀lù gidi ọwọ́ lọ́sẹ̀ lọ́jọ́ àbájọ mi ní ẹ̀wọ̀n mo jẹ́ ìwọ̀n ni àbájọ máa ń rí bọ́ọ̀lù mo mọ̀ bí ọ̀gbá kò dá pa. bá a tọ́jú gbọ́dọ̀ ni ó sọ fún mi pé ṣe àsìkò kútu bàtà ẹ̀rọ àkùnjọ́ tí ọ̀gbá wá tí n bá lé tìṣẹ́ nínú àwọn ọ̀làpá bí ọ̀làpá àfọ àwọn segin ni ọ̀làpá tó o bá wà ní kàlápá kí á mọ̀ pé bí tó agbájá àmọ́ wa wà mẹ́ ọkàn lọ ọkàn bọ̀ wò ní tuma ẹ̀ ṣe mùsùlùmí ní dáa tó dáa mùsùlùmí ni ọwọ́ ọ̀kan dáa ní wò èyí ṣe bá yọ ọkọ̀ mùsùlùmí rárá o àmọ́ wà tó ń wù yẹ òjì ó segin ni ìbádàlá ìbádàlá wọn sábẹ́ ànábì ọ̀kan dà kálukú ní lápá dáadáa níbi náà wọ́n sábẹ́ àníbi wọn bá yẹ ìwọ náà wà kọ́ntribútù wá sí ìwọ náà wà sí kíni wọn àwọn tí àwọn tí wọn lọ sí ìyàwó àníbi bá yẹ dẹ èmi kálukú náà sábẹ́ náà firi pé àwọn ah, àti afẹ́sẹ̀ yìí mọ́ kékeré tí afẹ́sẹ̀ yìí báyìí láti gbọ́dọ̀ sí ẹ jẹ́ sọ méjì fún yín jẹ́ sọ méjì fún yín níbi àwọn bẹ́ẹ̀ jagun gẹ́sọ́tò kàdà tọ́lọ̀ kàdà mi láyà bẹ́ẹ̀ òun náà ń pe gẹ́sọ́pì àzábò ẹni ẹni ń pe ní àzábò ní gbogbo àwọn kèmèrè ayé ló kójọ ọjọ́ náà gbogbo kèmèrè ṣe mí tìǹ ọyẹ ká dùbò lẹ ẹjẹ àlọ ká mọ́mọ́ nínú gbogbo ti jẹ́ lárúbá nínú lẹ pátá nípa ọkọ̀ wọ́n sì káwọn ọkọ̀ àwọn mìíràn kọ́ nígbà tágbà yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan jà yọ̀ọ́ nìyí. anílò ọ̀rọ̀ ọ̀gá bóòlù ẹ̀yẹ jọ̀rọ̀ yìí bóòlù ẹ̀yẹ jọ̀rọ̀ yìí nígbà tí ọ̀rọ̀ ogun ṣẹlẹ̀ àwọn tó ní contribution níbi ọ̀rọ̀ dá sí sàmì ní wàá di yàrá sọlọlá kọrọ bá ní báyìí àwa máa ń gbé kótó yìí náà kótó kíkú o ọsọ fún gbàtọ wà lọrùn lọpàá lọrùn lọ anabi sì ní síbi ẹtí ní síbi ẹdí agbẹ kótó ẹdí àpò sàlẹmọnà ló parí síbi ìtàn sọ parí ẹnu ni sàlẹmọnà ló parí síbi lápá ìlápá tiẹ dà níbi tọ́ ha sí kọ́dà kó nsàlẹ́ omi sì ọ̀yọ́ lápá yọ wá kó mẹ́tọ́ ni áá. Ah! kani mistakdiba kọ̀rọ̀ yìí ò ní rí báyìí kanu ni màdìsí lápá níbi òrùngún lápá ó lọ́pọ̀ lápá kí sáwọn ẹ̀dá ẹ̀dá kù ńgbà tá a máa sọ pé alukurani ìnana nazẹ́lẹ́ dìkìrà wà ìnana làwọn fi dùn wọn lọ́wọ́ sọ alukurani kalẹ̀ àwọn amúnyìnbó àwọn sọ ẹ̀dá kù àwọn tí ànábì yẹn máa kọ kúránì bíi zebul david bíi káà àtàwọn yòókù wọn ti yàgbọ́ ẹ dákun wọn lápá àbí wọn lápá tá a gbàgbé wọn tó fi di yọ ibi tí wọn náà bá wà lápá wọn náà bọ wọn tàbí wọn tó yọ lápá ó jẹ bíríkì la ó yẹ kó lápá ní àwọn akéde bá kọ́lé tó nítumọ̀ tí wọn ò ní mọ ògiri wo alájọsá nìyẹn ọwọ́ eléyìí ń bọ́ àmọ́ bá bíbélì kìlá dà púpọ̀ lọ ní ọ̀rọ̀ gbádùn láti ọ̀ náà má pé ẹ má pè ó gbogbo ògiri léyìn ọ̀wọ̀ bọ́ bá sì rẹ̀ lé ẹ̀ẹ́dùn rẹ̀ tọ̀ lábárí nù mùsùlùmí lábárí nù mùsùlùmí ní tùmọ̀ láwùjọ ni yìí ní tùmọ̀ láwùjọ ni abúlé amáyọ̀ máa wú ọ̀ sọ ní pé bí náà lè lábá ọsọ ni wọn ní àmà ni oyè náà wọn náà fún ọlẹ afọ ọlọmọ ìwé wa ẹfọ wọn lè yẹ ẹfọ wọn náà dundun náà látọ lẹkẹ ẹjọ ẹjú ẹjọ àbíbi lẹyìn náà bẹ dúró nílé ẹ má bọ mẹ wọn lè mi náà bẹ dúró ní ẹ má bọ mẹ nígbà wọn tún yọ ọjà fún jama kí ló padà dà ìbádàlá mùsùlùmí lápá láwùjọ ni mùsùlùmí lápá láwùjọ ni mùsùlùmí lápá láwùjọ ni afei ne ha ɛwɔ níbi ɛsìn níbi ɔrɛ ɛsìn ɔmɔ ne balɔba ne bi ɔni ara so lɛ ne bi nina ɔdze si ɔlɔ ɔni asaluka mɔlɔnfa kɔtaka fili jaabi so níbi ni njɛ so abi yɛrɛ yi alijɛ nana mɔ bɛ ma dogo tiɛ sɛ mɔgɔ bɛ labalaya ye kótó labaliyɔ yankila ma yàlla bi dugu la jɔ anabi ni kila ni bi fɔ anabi o ni kɔma kɔma sɔn ko ya anabi ni mi yàlla san ye yà anabi yɛrɛ koyi ko le ka banjɔ de kama anabi ni a ye mi bi ka fɛn ti sutu nka mi lɔbɔ ko na ma se sanji la ka da ko ma se ne bila ka da nka mi lɔbɔ ko ma se ne bila o ko ko mun na o ye ko n ko jogo ti ne ma jɛn na o de ko se ka jogo ti la e ka bila jogo la jɛn na òru rẹ òun ní sàn nàbí òru bóun lè jabọ òru bóun lè sẹlẹ òun gbà bá a ti ń o wọn nìyẹn ọyà àwùjọ kọ wọn láti sè sẹmọ pé èrò rẹ ṣe kíni èrò ẹ láàmì kìí sọ abákan kìí ṣe wọn mọ ẹ ló ti wọ pé a ló tó ọmọ lẹ́yìn jábọ̀ ẹ̀ nínú ẹ̀ máa ń fẹ́ máa tó àmọ́ ọ̀yà bá lọ dòdò ọ̀nì dìnnà ẹ̀ ó sì lọ́ọ́ bá ó nà ó sì á lè wọ kalẹ̀ tọ́wọ́ ló ń kíni kàkẹ́ tọ́wọ́ ló ń lè anabi ní o sì dìná ìbò òdìrè anabi ní àìní ìrànmí lọ́wọ́ bìkẹ́tìkẹ́ tó sùjú pẹ̀lú kí nífi àlọ́ ọmọ sẹ́gi ní. ọba jẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ bá bẹ́ẹ̀ ní sèyí ọmọ ayé ayé tó ti yẹ tó ti yẹ ìwẹ̀ ti bẹ́ wọ́n wá dùn kó kalẹ̀ wá pé ah, alhamdulilayi ọlọ́dẹ á sẹ́yìn dára ah ọlọ́dẹ á yọ̀ dá fún wa báyìí bí tá a bá dé ìmúlọ́ báyìí kí ló jẹ́ kí ló ti dà ní tọ́ka ọmọ mi kí ló yọ ọ̀rọ̀ àdìjẹ́ náà bí wàá bẹ́ẹ̀ jẹ́nà kìnyìn ní tẹ̀lé jẹ́nà sàrẹ̀ kìnyìn tó sì dà lálẹ́ yà bẹ́ẹ̀rẹ̀ kìnyìn tó sì lé kíni lọ́mọ ayé sàrẹ̀ sàlámù wàlú وأذل الشرك والمشركين دمر على أعداء الدين وانصرنا نام عبادك الموحدين اللهم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك على الدين وانصرنا نحن عبادك الموحدين آمين يا رب العالمين وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أتقوا الجماعة نخطبة ملك نتوب منكم يا أيها الذين آمنوا من اتقوا الله برولكم وقولوا قولا سديدا ورطد من يوم كان يصلح لكم أعمالكم أو أسفكم ليقاتوا أبا يوتو سفون ويغفر لكم ذنوبكم أو أسفكم بسي ولو أبو في ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما bí yẹn bá tẹ̀lé lọ́wọ́ àbújíṣe èyí tó yanjú lọ́dọ̀ ọlọ́run yóò di ìbàdàn náà ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ nígbà tó wá dé èèyàn nísìnyí tí àwa ń sọ fún ọ pé múra mọ́múran làpàṣà àwùjọ dáadáa ibikíbi tó bá sí ipò ọ̀dàpá ẹ̀yẹ mi ń sàjẹ̀lómi lọ ẹranko ọ̀sàjẹ̀lómi min kulli shay wala ha àìsùn tàbí wọn lọ nígbà tí wọn kà bí wọn bá rògbè kan tàbí kò wọn ní sọgbọlẹ àwọn yẹn lọkàn yìí wọn ò ti yẹ fún mi kú lẹsẹ gbogbo nǹkan ni wọn mú wọn là á o tún ládàá ládàá à kí ló ń wí kí ló máa ń fún lẹ́tà wọn máa ń fún lẹ́tà lọ fúlẹ̀ ni ẹ bá kẹ́ wọ̀ fún ẹ bí kí ni ẹ kọ̀ fúlẹ̀ ni ẹ bá dẹ́kun ẹ padà ẹ wá múlẹ̀ náà níjọba ṣe kíá ẹ dákun jẹ mọ́ iṣẹ́ tí ó dé wúdà sí níjọ ni ibi tó di odidi ìlú ló gbà sílámù abẹ́kọ̀ bíbí kí n bọ̀ pẹ̀lú gbogbo kí ni sí gbà sílámù ta ló pilẹ̀ sí kó o láti pìtàn sílámù bíbí kílómítì òde kan kú ga ẹyẹ ẹyẹ ẹyẹ wúlò jẹ lómi lọ kọ̀ wá wá bí kakọ́ ọmọ lápá ẹyẹ ẹ̀sùn lè wúlò jù ọ lọ. ó rí ibi tó ṣe kí ni èèyàn mélòó ni wọ́n kiri nípa nípa wo ni mi ò wúlò lọ àwọn olùdè ni ó wúlò jẹ́ lómi lọ. lọ lẹ́sẹ̀ yìí ó yẹ kó o níye ni tí ó lápalá rẹ̀ tó gbé wọn náà kálọ wọn náà kálọ wá bọ́ sí kálọ wá bọ́ sí kálọ wá bọ́ sí tó ti dẹ́rù fún yín bí wúdiwúdi àti jíṣẹ́ kí tí àwọn olùdè fẹ́ ni máa jẹ ìwọ náà wúlò wọ́n yà wúlò yóò wúlò tọ́ lù ọ́ sì má jẹ wúlò yóò wúlò tọ́ lù. abadá bọ́ nínú àti sọ́ni alẹ́ ìsàlà tó ní sẹ́tò sínú ìdá ẹ bá ń pọ̀ tẹ́lá kú wúlò wúlò wọn àpọ̀ alẹ́ ìsàlà kò lè bẹ́ẹ̀. àwọn àfa àti ẹsẹ̀ ńkọ́ wọn kọ́ àdé ẹ̀ wọn àkọ́lé ẹ̀ mọ̀ iṣẹ́ tó ṣe ló fi gbogbo iṣẹ́ wo ni wọ́n yóò ṣe sójú ọ̀nà ọmọ abéèrè yìí pé níbi iṣẹ́ wa ti di ṣiṣẹ́ èèyàn mélòó ló mọ lába tí mo sọ̀rọ̀ àti tí mo sọ ní mùsùlùmí kiri èèyàn mélòó mo gbogbo rẹ̀ èèyàn mélòó mo jọ́pọ̀ wọ̀ sí èèyàn mélòó ló tọwọ́ mi ọdún Islam èèyàn mélòó ló tọwọ́ mi fẹ́kọ́lẹ̀ èèyàn mélòó ló tọwọ́ mi lẹ́nu mi jálàbí èèyàn mélòó ló tọwọ́ mi fògúnlẹ̀ tọ́yẹ kó fún jútó tó fi lápá láwùjọ àwọn èèyàn ẹ̀ka ajọ́ arẹ́lẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ kí ni wúlò rẹ̀ tó ọ̀dà bá bí ẹjọ́ wa kan kábíntà káàkiri ẹjọ́ kábíntà ẹjọ́ mọ́bíríkìlà káàkiri ẹjọ́ sisi ọwọ́ káàkiri ọ̀ wá la pàǹtò gbèsè ayé ẹsẹ̀ wọn ó ní wúdà lápá o àwọn èpèsè lápá o yé sọ fún ọ ìlàbàtọ̀ bá lápá sínú ayé àwọn èèyàn bí ẹ̀sìn ìlàbàtọ̀ bá lápá sínú àwọn èèyàn bí ẹ̀sìn bí ìgbà tó gbégi tí wọ́n máa ká èso ẹ̀ táwọn àgbàtẹ́sọ̀ rẹ̀ ọ̀tàn ni. Abu Darda sahabiyun jalil tiwa darúgbó Abu Darda ti darúgbó lọ́ba kéésì òkan ní bá ń gbìn ní bá ń gbìn ní bá ń gbìn lẹ́yìn káwọn àgbàdo Abu Darda pẹ̀lú arúgbó ara rẹ̀ kéésì òyìn ó tó wà bèlè yóò ṣèṣo bá a ṣàdúrà fún ọ ti kú bá a bẹ lọ́wọ́ ẹ̀mí olóko fún ọ̀gá bó bá kù títí ó jù Abu Darda wa rẹ̀ rẹ̀ báwa ni àkílẹ̀ wí yìí àwọn èyí táwa jẹ́ lórí àwọn kan ló gbìn ẹjẹ́ wa ló gbé kalẹ̀ fáwọn tí ń bọ̀ ní kì í ṣe ọwọ́ àǹfààní ara ẹ̀ nìkan ọwọ́ àǹfààní àwọn títún ṣe kíni wọ́n ń jòkó máa ń jẹ máa ń jẹ sanfani báwọn èèyàn ṣètò ní ṣètò lámà wọ́tà ìmọ̀ ẹ̀yin náà lápá nínú ògbésí ayé àwọn èèyàn pẹ̀lú dáadáa pẹ̀lú ẹ̀sìn ara labatọ́ labajẹ́ sọ dáadáa ìpàdé máa kọ́fẹ́rẹ́sì náà ṣe ọ́ labadé bíi pé ọwọ́ wò pé látọwọ́ tèmi yé yẹn báyìí lọ́wọ́ gbọ́wọ́ sí látọwọ́ mi yé báyìí lọ́wọ́ gbọ́wọ́ sí iye báyìí ni mo gbọ́dọ̀ gbọ́ iye báyìí ni lọ́wọ́ mọ̀nà lápọ̀dọ̀ mi ẹ̀rọ jẹ́ wọn tó sọ̀kan fún ọ ó tún máa ṣiṣẹ́ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́lẹ̀ kò ní ma ó máa ṣiṣẹ́ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́lẹ̀ kò ní sẹ́kìnì tẹ́lẹ̀ kò ní ma àwọn mùsùlùmí náà dẹ́kun gbé àwọn tó kún yẹn àwọn kèfèrí mọ́sílámà ló kó wọn lókun mọ́sílámà wọn ló kó wọn lókun àwọn kèfèrí wọn á gbà bí gbogbo bí náà wọn kò sódò tí wọlé wọn á gbà ní gbà wọn á gbà ní wọn wá kọ iná yá mùsùlùmí látẹ̀yọ̀gà ìgbéyàwó ti ṣe kíní fẹ́ǹsì kó wá ti gbé ìbọn sẹ́nu fẹ́ǹsì báyìí gbogbo bọ́nàbọ́nà tẹ bá ti ń lọ́mọ ẹ̀ kàn ní ìmọ̀jọ́ jẹ́ kókó pa wọ́n yọ kàn máa wó lulẹ̀ bí wọ́n ti ń ta ọ̀fà lọ́wọ́ fún mi ní wọ́n padà mọ́sálàmù wa ni tọ́ bí tọ́rọ̀ ilé yìí ẹ̀yin dẹ́ tẹ̀lé mi kò sí solúsàn kankan ju ká jáde kùn ká wọlé yìí lọ àwọn tí wọ́n bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ pẹ̀lú ìmánì wa wò lè sí wa wọ́n lè wọ́n lè rú àwa lárùn ìdí ògùn tó yẹ kó wọlé mọ́sálàmù wa gbọ́dọ̀ pé tani ó fẹ̀mí ẹ̀ dín ẹ mọ̀ pẹ́ni tí wọ́n bẹ̀rẹ̀ sàrin àwọn ilé yìí tọ́ba lọ ẹ káàbọ̀ sí àbáwá ni arákùnrin kan wá fi aṣọ bojú hmm? faṣọ bojú wa faṣọ bojú láàrin àwọn èèyàn pàdé ó lébi ní ebi ní lọ ebi ní lọ mùsùlùmá ni ọ̀ya ló ń fẹ́ lọ ẹ bá ń dá ìdá kẹfẹ́ mi ò kóra wọn báyìí kẹ wá ti sókè kẹ fi sọ sàmì tọ́ba lọ ọdẹ ní ọdẹ mẹ́jọ o rí bó o sí lẹ́kùn kẹ́mi ẹ̀ lẹ́kùn náà lẹ́kùn tí wọ́n ti rí bó o sí kẹ́mi ẹ̀ lẹ́kùn wọ́n ní àwọn ti gbé wọn ti gbé wọn lọ báwọn bá parí kìámù lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ sílẹ̀ kíájọ́ àwọn fazer kìámù lẹ́yìn náà kó tó bọ́ọ̀lù dáadáa náà sọ̀rọ̀ sílẹ̀ báwọn parí kìámù lẹ́yìn ni wọ́n bá gbé yìí kíní tó fi bójú náà ló fi bójú ẹnì kankan ọmọ ta ni wọn bá gbé lọ́ba dínú nínú bójú àwọn wọn sọ síbẹ̀ báyìí ní kàtìkàtì kàtìkàtì kàtì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí ń sẹ́yìn bọ́kà wọn balẹ̀ àwọn ti sùn ìwọlé tó wọlé ọkàn sílẹ̀kùn o kò sílẹ̀kùn ọjà ní sáàdì mọ́ mùsùlùmí bá wọlé wọn bá ṣe òun yẹn. ìwọ ohun mọ́sálá náà pé kó wọ́n máa ta lẹni tó fẹ̀mí ara rẹ̀ bí gbogbo àwọn tọ́lá mi tẹ̀lé obìnrin àti wọn. ìwọ̀n béèrè pé mẹ́nu hùwà sọ ìbò nàkọ́ ta lọkùnrin tó gbójú gbójú tá a mọ̀ nígbà wọn parí ogun. ẹnì kankan wà dáhùn náà wọn sọ mùsùlùmí pẹ̀lú ẹnì kankan dáhùn. ọwọ́ bẹ̀rẹ̀ sí ṣe pé wọ́n bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ ọlọ́run sọ ìbò nàkọ́ wọ́n bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ ọlọ́run jáde kí ilé fọ́ọ̀lì balabọ̀ sábà nílé sọ ìbò ẹnì kankan ọ̀dáhùn ní tọ́ bọ́kọ́lọ́ ń kọ́ ọlọ́run bọ́lọ́ bá wá jù ọlọ́mọ dáhùn gbọ́ wá di lóru ibi tí ọ̀gbọ́ gbúdù ó tún wá wó kí ní ọmọdé wa lọ pa àwọn pé àmì sọ ìbò ní àgbà èmi rèé tí mo wó kí ní ọ̀gbìn mi náà níbo ti ṣe kéré wọn tó ti síjú wọn àná o tún wá kó kí ní ọgbà wa lọ bá o ìwúrú àmì sọ ìbò ní àgbà èmi tí mo fi kàn lóyún ọwọ́ ní sí ojú ọwọ́ ní ìsì ojú mi fún ọ pẹ̀lú kọ́ndíṣẹ̀ mẹ́ta ìsì ojú mi fún ọ pẹ̀lú kọ́ndíṣẹ̀ mẹ́ta ó ní kí ni kọ́ndíṣẹ̀ alákọ̀ọ́kọ́ kọ́ndíṣẹ̀ alákọ̀ọ́kọ́ pé tọ́ bá mọ̀ mí ò ní sọ̀rọ̀ mi mẹ́ta lójú ìjọ ìjọ. kọ́ndíṣẹ̀ lẹ́ẹ̀kejì ó ní jíjẹ́ wà ní bàtà bá délé fẹ́ nílá yìí kọ́ndíṣẹ̀ lẹ́ẹ̀kẹta ẹ̀ ní ọ̀nà mi ẹ̀ sì ní fún mi lẹ́kọ̀ọ́ kàn mọ̀ mí gbọ́ fọlọ́ kọ́ náà kan rí pé mi lè gbọ́ fọlọ́kọ́ mi lọ́nà torí torí ẹnìkan kan sí tó dúdú ọlọ́run n wọ̀ wá rí ti kẹ́nìkan mọ̀ mi kébi mọ̀ fẹ́ mi mi ara ti kú mùsùlùmí yẹ wá ní mo pé àdéhùn méje náà ṣe wá sí i tí mọ́sílámù ti kú tí bá wọn sàdúrà yóò máa pé Allahumma òṣòro ní máa sọ níbi ìdákọ̀ ọlọ́run kọ́ bá gbẹ́mí dìde gbẹ́mí dìde gbẹ́lẹ́ ọkùnrin dákọ̀ wò tó ń tàbí kí ni wọ́n ti sè àwọn yẹn lọ́fẹ̀ẹ́ mi ti kú tó yọ lọ́rùn tún wá fẹ́ káyé ọ̀sẹ̀ kí ni ẹ sì sẹ́gbọ́n lọ́wọ́ ẹ bá wẹ̀yìn wò irú àwọn sẹ́tí láti bọ̀ tán ti dá lọ ẹ̀ka máa ń jókòó tẹ́tẹ́rẹ́ kí a máa dóògbé àwọn sí gbogbo ni wọ́n wà wọ́n sì sí tí ò ní sí bẹ́ẹ̀ ìwé ẹsẹ̀ ní contribution láàrin ìwà àtọ́lọ́ sí ní sẹ́ẹ̀rẹ́ ìwé ẹsẹ̀ ní contribution láàrin ìwà àtọ́lọ́ sí ní sẹ́ẹ̀rẹ́ ẹ pé àwọn èèyàn ẹ pè wọ́n kí ẹ gbọ́dọ̀ lọ́ọ́ gbọ́dọ̀ dájọ́ nítumọ̀ ọ̀fẹ́rẹ́sì la fẹ́ ṣe yẹ pariwo lọ kẹ́ ẹ máa sanwó mọ́tò àwọn èèyàn kẹ́ ẹ máa gbà bọ́ọ̀sì fáwọn èèyàn كما máa sanwó كما wọn كما máa ẹ̀rọ علي kẹ́ máa pè wọn láàrin ẹ̀yìn àti dání. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودبر اعداءك اعداء الدين وانصرنا نحن عبادك الموحدين اللهم ات نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب